فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة برعة وكل برعة ضلالة وكل ضلالة في النار وبعد أدوقف الله وبعد atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run ọba fún aṣíwájú wa nabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn aráalé anabi àwọn sàhábà anabi abẹ ọlọ́run ọba kò fi ìkẹ́ yìí kò fi kárí gbogbo wọn náà lápapọ̀ gbogbo àwọn tí a ń gbọ́ra wa lórí ètò tíra yìí ẹni pé kíka tíra Lum'atul I'tiqad al-Hadi ila sabil rashad li Shaykh للشيخ المقدسي عليه رحمة الله تي أمبا كيكارلو نيججو أكا مقدمة إباكنا مقدمة àti wàá parí rẹ̀ so ibi ìdajì náà ni a fẹ́ bá dé níbi muqaddima yẹn so ilé ni yóò jẹ́ halqa ẹlẹ́kejì fún tíra Lum'atul I'tiqad قال المصنف بتي أبادني جيجو شيخني ولا تتوهمه القلوب بالتصوير فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يضرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير له الأسماء الحسنى والصفات العلى الرحمن على الأرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت ثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى آه، شيخ المقدسي عليه رحمة الله نبي مقدمة لمعة الاعتقاد ونكي ولا تتوهمه ولا تتوهمه القلوب bí taswir gbà tí wọ́n ń ṣe ìròyìn nípa ọlọ́wọ́n ọba níbi ìbẹ̀rẹ̀ tíra yìí wọ́n ní pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala gbogbo ọkàn kò lè fi ròyìn ròyìn kó wá ní mo fẹ́ ronú tí ó fi wá ya fótó ọlọ́wọ́n ọba pé bọ́lọ̀ ń ṣe rí lélẹ́yìí allahu akbar yẹn ni pé ọlọ́wọ́n ọba ọkọjá tí lè fi orí kò sí gbogbo nǹkan tó ń bẹ láyé tí bá forí rò ó ṣeé ṣe kí èèyàn yà pé báyìí ni ó ṣe rí àmọ́ ta'ala Allahu an dhalika 'uluwan kabira olúwọba ọkọjá bẹ́ẹ̀ kódà nígbà míì ẹ jẹ́ ká máa wo àwọn bí ìròrí ṣe máa ń ṣiṣẹ́ òun náà ń pè ní alwaham òun náà ń pè ní alkhayal kíyàn imagine imagination so àwọn ọ̀nà tó máa ń gba iṣẹ́ lómi ó lè má dé ìlú kan rí nìsín àmọ́ tán bá ń ròyìn ìlú yẹn fún yóò sì máa fojú yà á yóò máa fojú yà kí ni yóò wá sínú ọpọlọ rẹ̀ yóò sì máa yà yóò máa fojú yà kí bó ṣe lè rí lélẹ́yìí bí ó ṣe rí lélẹ́yìí so ó lè débẹ̀ kí nǹkan yẹn máa rí bẹ́ẹ̀ máa àmọ́ ojú ó sáà máa yà kí bákanbákan náà ni nǹkan yẹn ó rí tí Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ rẹ̀ kọjá bẹ́ẹ̀ ọmọ imagination tó fi máa ń ṣẹlẹ̀ fọ́mì ènìyàn tó a kan bá ń sọ̀rọ̀ ìlú ẹni tí ó débẹ̀ rí kò sì rí rí lórí fọ́tò kò rí rí lórí eh, bóyá lórí tẹlifíṣàn wọ́n kàn sáà ń sọ pé ibìkan wà tí ń jẹ́ Saudi so irú ẹni o ó lè mọ́ fojú yà pé báyìí ni ó ṣe rí báyìí ni ó ṣe rí báyìí ló sì gbọ́dọ̀ rí so tori pé kí ni tó ń rí tí ẹ̀ ti ń gbé ìlú tí ti ń gbé náà ni ó fi ya fọ́tò tìbí tí dé ọba tí a bá nípa ń ṣe ìròyìn rẹ̀ àbí yẹn fẹ́ ronú nípa rẹ̀ kí ló fẹ́ fi wé kí ló fẹ́ fi jọ tó fi ní pé ìròrí rẹ̀ yóò ya fọ́tò rẹ̀ náà ni ṣéèkì ni wàlá tatawahhamu al-qulubu bit-taswir wípé gbogbo ọkàn gbogbo ọ̀rọ̀ yìí bọ́n ṣe lò ní uslubul baghil baligh ni wọ́n sọ pé qala Allahu ta'ala àwọn uslubul adabi wọ́n ni fatir samawati wal ard wọ́n gbẹ́yà al-Qur'an wà lẹ́ṣẹ̀kẹsẹ̀ ipi olúwọba yìí náà òun ló dá sánmà wal ardi òun ló dá ilẹ̀ ẹlẹ̀ mana ja'ala lakum min anfusikum azwaja olúwọba yìí náà òun ni ọba tó ṣe pé ó ṣe lára àwọn ọmọ mẹ́niyàn ó lára àwọn ọmọ mẹ́niyàn azwajan akọ àtabo ومن الأنعام أزواجا بيناني nínú àwọn dábà náà ó tún ṣe wọ́n ní akọ àti abo Allahu Akbar olùwádá ọmọ ẹ̀dá mẹ́niyàn ní akọ àti abo yẹni pé Nabiyullahi Adam àti Hawa wa minal an'am bẹ́ẹ̀ náà gbogbo àwọn dábà èmi ni màálù akọ àti abo ni wọ́n rankumi akọ àti abo ni wọ́n kọ́dà ìdíẹ gbogbo tó ń jẹ́ nǹkan an'am olúwa bá dá ní akọ àtàbò yẹ̀dọ̀rọ̀ òkun fíhì olúwa ní ọlọ́wọ́n bá yìí náà ọmọ wa ń dá yín látara akọ àtàbò yẹn pẹ̀lú tí wọ́n ń dá yín jáde yẹni pé ọkùnrin àtobìnrin àwọn náà wọ́n bí ọmọ kalẹ̀ olúwa ní laysa kamithlihi ليس كمثله شيء وهو السميع البصير Olúwa ní nǹkan kan ọjọ́ mi níbi ìròyìn mi Ọlọ́run Ọba a lè fi wí Ọlọ́run Ọba ipe ẹ̀rí kìíní yìí bó ṣe jọ Ọlọ́run ẹ̀rí ẹ̀rí nǹkan yìí bó ṣe jọ Ọlọ́run bó lè ṣe fẹ́ mà ṣe bí nǹkan tí yẹn bá rí rí ní tó bá rọrùn fún yẹn láti rí náà lèyàn máa ń fi àpòjúwe fún Olúwa ní níbi gbogbo ìròyìn tóun tiẹ̀ tó wá ní tọ́lọ́run Ọba ní ìròyìn mi kò jọ tìyàn kankan wa huwa as-sami'ul basir olúwa ní èmi ni mo gbọ́rọ̀ ọba tó gbọ́ gbogbo nǹkan tó mìnìyàn bá ń wí elbasir ọba tó rí náà tó rí gbogbo nǹkan tó mìnìyàn bá wí allahu akbar aya ìbẹnu suratu shura sheikh tó ní yẹni pé sheikh al-maqdisi ibn qudama al-maqdisi wọ́n ni lawal asma'ul husna wọ́n ni olúwa báyìí òun di dáadáa náà lọ́wọ́ ní gbogbo orúkọ ọlọ́wọ́ ọba yẹn wọ́n sì fá tolẹ̀ ìlà àwọn ìròyìn tó ga tó ṣe pé kò sí ìròyìn kan tó ga tó ròyìn ọlọ́run gbogbo tá a bá fi ń ròyìn ọmọ ènìyàn kò jọ tọ́lọ́wọ́ ọba láéláé kọ́dẹ̀ wù bá ti ń sọ pọ́ tá ròyìn rẹ̀ pé wà ó wà sẹ̀mí ńlọba tó gbọ́rọ̀ tábà ọmọ ènìyàn náà ń gbọ́rọ̀ ìgbọ́rọ̀ tọ́mọ ènìyàn àmàlẹ́fiwé ti Allah subhanahu wa ta'ala

ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala gbogbo nǹkan lórí ní àrípo ibi tó jú ọmọ ènìyàn bá rí tó bá ma náà lórí ma àmọ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ìrìnà rẹ̀ ọkọjá kánípé nǹkan kan ni ó rí lárí sẹ́kù wọ́n ni sifatul ula gbogbo àwọn ìròyìn tó ga jù tó lọ́wọ́ olúwọ́ bá wà ní òkè al-arshi له ما في السماوات وما في الأرض lábàlá yìí ara àwọn àyà yìí kárapà kíyèsí wa ní nǹkan tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà àpàdà débẹ̀ náà tàbá lọ síwájú àyà yìí ń ṣàlàyé fún wa ibi tí olúwa bá wà nù tí wọ́n bá ń bi wá pé bọ́lọ́ lọ́wọ́ bá wà kò gbọ́dọ̀ mọ́ rú wa lójú láti mọ́ sọ pé àbọ́lọ́run kò síbi tí ò sí ni gbogbo àyè lọ́wọ́ bá wà ní so ọlọ́wọ́ bá gangan ló dìídì sọ bí tó ń wà fún wa yìí pé arrahmanu alal arshi istawa olúwọba subhanahu wa ta'ala o ń bẹ ní òkè al'arṣi rẹ̀ la'u ma fi samawati wa ma fi al'ardi wa ma bayna uma wa ma tahta thara olúwa ní olóhun ní gbogbo nǹkan tí ń bẹ ní sánmà ipa wọn lọ́wọ́ bá ká gbogbo ẹ̀ wa ma fi al'ardi àti nǹkan tó ń bẹ ní orílẹ̀ ayé wa ma bayna uma àti nǹkan tó ń bẹ láàrin sánmà àtilẹ̀ wa ma tahta thara àti nǹkan tó ń bẹ ní abẹ́ yẹ̀pẹ̀

èmi ọlọ́run ọba gbogbo ẹni mo gbọ́ Allahu Akbar ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọ̀rọ̀ tí yàn bá sọ jáde èyàn lè gbọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tí yàn bá sọ kó jákè ọmọ ènìyàn lè má àmọ́ Allahu subhanahu wa ta'ala àti tí yàn wí jẹ́jẹ́ àti tí yàn kò nídi kẹ ma pariwo kẹ ma fi bẹ ọlọ́run kò nídi ibi ilà àwọn àwọn tó bá ní àwọn ń ṣe sáwí tó ma ní pé àwọn ń zà zikiri tó wá ṣe pé ariwo ni wọ́n ma pa ibi láti rí pé wọ́n gbé gbági ìmẹ́lẹ̀ àwọn kàdìríyà ni àwọn tìjàníyà ni gbogbo àwọn lakṣàbàdìníyà ni gbogbo àwọn oríṣiríṣi wọ́n sáni pé súfílà àwọn ṣe àwọn ma ń zà zíkiri pa àwọn lálá zíkiri bọ́tẹ́ bá wọ́n àdíkiri wọn yẹn wọ́n ma wá pariwo ṣùgbọ́n kan ma ṣe lápapọ̀ ibi láti mọ̀ pé wọ́n gbégbá kí wọn ò sí ní ojú ọ̀nà wọ́n bídí àníkà tí wọ́n ṣe bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá ní pé òun tó ń fi súnà díẹ̀dẹ̀ bojú tó àìpé àdíkiri tí ó ma ṣe àdíkiri alápapọ̀ ni bí àwọn tmc àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó pé adékiri wọn láwọn nǹkan ma tòrátì wọn wà máa kàájákè wọn máa pariwo wọn jọ wí papọ̀ irú eléyìí náà kì í bẹ́ dáa ni bẹ́ẹ̀ náà làwọn nọ́sífàtì àwọn kọ̀rí gbogbo wọn yányán gbogbo wọn yányán tó láwọn ń àwọn dárúkọ ọlọ́wọ́n bá tó wá sí pé àpapọ̀ ni wọ́n máa ṣe ọtakùlànà náàbì sallallahu alaihi wasallam yìí máa wí jákè ọtakùlànà náàbì sallallahu alaihi wasallam irú àdísì ń bẹnu sahih muslim muawiya bin abi sufyan radiyallahu anhu ó ní pé àwọn lọ níjọ́ kan ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ fáwọn pé tẹ́ ẹ̀ bá ti ń gòkè ẹ máa ṣe allahu ohun àwọn bá ń ga sókè o làwọn bá ń wí lànà ìbáni arbi'u ala anfusikum ahẹ́rẹ́ wa guddu aswatakum ahẹ́ fúnra yín sinmi ẹ̀rẹ́ ohun ìlọlẹ̀ innakum la tad'una asamma wala ghaib kì í sọ bá tètè rẹ̀ di náà lẹ́ ń pè innama tad'una sami'an qariba allahu akbar anabi sọ fún wa pé ọba tẹ́ ń pè ọba tó súnmọ́ yín ni ọba tó sì

ووسع كل شيء رحمة وعلما يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما شيخني الله سبحانه وتعالى أحاط بكل شيء علما إلي ننو انتشك كوكو في بيره ننو ترى ايه هنا ني صفات الإحاطة wal-ilmu wal-qaharu ìròyìn pé ọlọ́run ọba al-ihata ọmọ gbogbo nǹkan ní àmàyípo tánbà ní al-ihata òun náà ni al-istilau ala shay'in min kulli jihatihi oníkéyìn ó ma nǹkan tán yányá bí lápójú kò sí nǹkan téèyàn lè rí tán níbi fìlà ó yàtọ̀ síbi kéèyàn lọ sí òkè bí àwọn òkè sóbí àbí òkè òkè ìgbẹ́tì tí ó bá ń wo lọ́kọ̀ọ̀kan o lè rí gbogbo ẹ̀tàn àlepinrú yẹn ní ìhátọ̀ àfi tó wáyé pé ìhátọ̀ ni so ahata bi kulli shay'in ilma imam ibn al-maqdisi alayhi rahmatullah wọ́n ní ọlọ́wọ́n ọba ó kárí gbogbo nǹkan ó rọ kiri ká gbogbo nǹkan bi kulli shay'in pẹ̀lú gbogbo nǹkan ilman pẹ̀lú ìmọ̀ rẹ̀ yẹni pé ìmọ̀ ọlọ́wọ́n ọba ó rọ kiri ká gbogbo nǹkan tabalowo ní al-Qur'an ní suratul Buruj jọlọ ni wallahu min wara'ihim muhit wallahu min wara'ihim muhit olúwa ni a èmi ọlọ́wọ́n ọba muhitu min waraihim lẹ́yìn wọn gbogbo nǹkan tí wọ́n ń ṣe èmi ọlọ́wọ́n ọba rí wọn tán àti wájú wọn àtẹ̀yìn wọn kò sí ìtọ́lọ́wọ́n ọba òrí tán bẹ́ẹ̀ nínú suratu Talaq kọ́lọ́mọ́ ni wa anna Allaha qad ahata bi kulli pẹ̀lú mímọ̀ ní kìí sí kí bóyá ó ka ojú rẹ̀ ka tí wà mọ̀ pa rẹ̀ ojú rẹ̀ ka ṣùgbọ́n ó tún wá tún mọ̀ ní ipa rẹ̀ Allahu yẹn ni pé wọ́n mi ẹ̀dá ènìyàn tó mọ̀ wúra rẹ̀ ipe àà ǹjẹ́ ọlọ́wọ́ bá sì mọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ sí ọba yìí bóyá nǹkan ìbànújẹ́ kan ni bóyá ìṣòro kan ni bóyá fìtínà kan ni ọlọ́wọ́ bá ọmọ gbogbo kò sí sápamọ́ fún níbẹ̀ kò sí tí kò níbẹ̀ náà ni ó fi yẹ kí mùsùlùmí kó máa fi eléyìí kó máa fi padà sọ́dọ̀ ọlọ́run ọba pé ọlọ́run o wọn náà ní ọmọ gbogbo ṣe sí mi wọn náà lọ́mọ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ sí mi kò pamọ́ fún ọlọ́run ọba wàláhì bí mùsùlùmí bóyá èmi rẹ̀ ṣe gbọdọ̀ rí nu àmọ́ kí wọ́n máa wò ó ibi tọ́rọ̀ yìí wá dé dó àbí kó tẹ̀ jẹ́ pé làákà yìí ń tàn yẹn jẹ kó wọ́n pé ǹjó rọrùn kó jẹ́ pé gbogbo ayé yìí ọmọ wa mọ̀ nǹkan ti ń lọ nígbé ká ní kẹ́nìkan wá ń bẹ tí kí yóò wà mọ́ gbogbo tí ń lọ ní gbogbo the whole world Allahu Akbar Allah subhanahu wa ta'ala òun náà lọ dáa òun lọ mọ nǹkan tí ń lọ nípa rẹ̀ wa qahhara kulla makhluqin izzatan wa hukma ṣéèkì ní kátó níbi al-ilm sọ pé nípa ìmọ̀ Ọlọ́run ọba yìí kò sí nǹkan tí ò kárí o kọ́dà ọkàrí rẹ̀ tó pé ní kíkárí tó pé ọlọ́run bá gán fi yín rẹ̀ pé mo mọ àmọ̀ yípo ní kìsíkí bóyá mímọ̀ tí nǹkan kan sápamọ́ fún mi bẹ́ẹ̀ ṣéèkì tó ní wa qahhara kulla makhluqin izzatan wa hukma ipe ọlọ́run ọba ọkàgbà kulla makhluqin gbogbo ẹ̀dá rẹ̀ tó dá ọkàpá gbogbo ẹ̀dá rẹ̀ tó dá ẹ̀rí pé tẹ́ bá ti wo èyí tí akọ́kọ́ kà síwájú ẹni pé jùmlà àkọ́kọ́ yẹn sífà ìròyìn al-ihata ìrí gbogbo nǹkan tán al-ilmu ìmọ̀ gbogbo nǹkan tán ó ti yọ mbẹ́ ọ́ ẹ̀sẹ̀ wá kú al-qahar òun náà ni ìkápá Allahu kò sí nǹkan náà ti pa ọlọ́run ọba ọ̀ká èmi ni sánmọ̀ ni olúwọba lọ́dá ilẹ̀ ni olúwọba lọ́dá olúwọba kápá kó fi ṣe nǹkan tó bá fẹ́ olúwọba kápá kó sọ di ṣe fẹ́ kó rí Allahu Akbar odò olúwọba kápá kó sọ bó ṣe kó ṣe bó ṣe rí torí pòun lọ́dá kàtẹ̀wá sọ pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn mélòó ni wá tó bá rẹ́ nìkan ti sọ pé òun lágbára òun ṣaburú òun ṣe kíníkan gbà pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọkapa alágbára yẹn agbára tí ń sọ pé òun ní òun ẹ̀tànjẹ ni agbára ẹ̀tànjẹ ni agbára ẹ̀dẹ ni gbogbo tó lè kọjá lágbára olúwọba azza wa jal òun lọba tó ṣe pé agbára kankan kò lè káláyà Allahu akbar ẹlòmílẹ̀ yà mọ̀ wípé ah, àwọn kan máa ń bẹ̀ tó ṣe pé tẹ bá rí wọn wọn ni pé àwọn ń ṣe ìgbẹ́rùgbọ́n rílé ayé tó kí wọ́n pọn pera wọn ní nǹkan tó wọn ní kò sí ní táwọn lè ṣe tírú àwọn ẹni yìí náà tó pé ọlọ́run ọba yóò sì máa wò wọ́n tí pé ah yà ni àwùlá yatajabbarun wa ya'tun anillah yẹni pé wọ́n ma jẹpa wọ́n ma wùwá bú wọ́n ya kìfìrí wọn ní gbọ́sọ́rọ̀ wọn ba lẹ́nu wọ́n kọjá àlà ní pé bóòlù ọlọ́run bóòlù àwọn náà ṣe á jẹ báyìí ṣé á pa àwọn náà pa àwọn náà lágbára ni ìpèsè pọ̀ ọlọ́run ọba ọ̀ká wọn ni allahu akbar sògbà tọ́lọ̀ bá wá múyàn tó múyàn kọ̀ wá ní júlẹ̀ mà nínú anábì sallallahu alaihi wasallam sọ pé eléré alábòsí tí ó máa bá àbòsí rẹ̀ lọ inna Allaha la yumli lil-zalimi anábì ní olúwa ó lè lọ́ra fún alábòsí hatta idha akhadhahu tọ́lọ̀ bá wá mú lam yuflithu kò ní júlẹ̀ mà o yẹn náà ni pé gbogbo àwọn tẹ bá ń wò pé wọ́n ń jálábòsí wọ́n lágbára wọ́n sì wá ń lo wọ́n ṣe ń lọ́lá nǹkan gbúrú àwọn ẹni wọ̀nyí ọlá wọn <laughs> abẹ́ ọlá tọ́lọ́wọ̀n ọba ni ọlá wọn abẹ́ ọlá tọ́lọ́wọ̀n ọba